فكل من يعظم ما عظمه الله ويبجل ما بجله الله وإن دل هذا على شيء وإنما يدل على تقوى فربنا سبحانه وتعالى في قوله تعالى ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب أضاف الله سبحانه وتعالى التقوى إلى القلوب في هذه الآية ليبين لنا حقيقة ما جاء عن رسول الله صلى الله عليه وسلم ألا في الجسد ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب فلما أشرف صلى الله عليه وسلم في قوله تعالى التقوى هنا كرر هذه المقولة ثلاث مرات وأشار إلى صدره وإن دل هذا على شيء كذلك يدل على أن مقر التقوى القلب فكل من كان تقيا لله سبحانه وتعالى فإن قلبه يقبل هذا الأمر بالكلية لذلك قال أهل العلم فشعائر الله سبحانه وتعالى أنواع عندنا شعائر مكانية وشعائر زمانية وشعائر ذواتية ولا بد من التفريق والتبيين لكل نوع من هذه الأنواع والمسلم الحقيقي هو الذي أخذ بالوسطية في هذه الشعائر يعظم ما عظمه الله ولا يعظمه فوق تعظيم الله له وكذلك لا ينتقص من حرمة ما بجله الله وعظمه الله ولا يبتدع في شعيرة من شعائر الله فبهذا نقول تعظيم شعيرة من شعائر الله وتبجيل حرمة من حرمات الله من تقوى القلوب قال الله تعالى ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب وقال من فوق بريدة سوى المسلمين أنكر على الفين جريفان النبي صلى الله عليه وسلم أن يبريدة رقبة ما جكت فوقها ọlọ́wọ́ bá ń tàlẹ̀kún kí ànìyàn wa bá ní tàlẹ̀kún ọlá rẹ̀ àti àwọn ará ilé ànìyàn àti ṣòhábà rẹ̀ dákùn tó bá ń sa àwọn tó ọ̀fẹ́ pẹ̀lú ànìyàn jọgbà ìkíyàmà dáwà náà kọ̀ mọ́kẹ̀ pẹ̀lú ànìyàn o ẹ̀mà mẹ́sìn mo ń fi àti wọn lókè bẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ sí rẹ̀ lẹ́nu ó ní àsọtẹ́lẹ̀ tó sọ fún àwa náà ta wá káàkì ìpáyà rẹ̀ ń ṣe gàgá láàrin àwa àti ya rẹ̀. Àwa ń bẹ̀ nínú àdàní pẹ̀sí rẹ̀, kọ́ só èmi àti níbi ìpáyà ti mànàfíkì, tọ́jọ́ wípé ojú ayé láti jẹni ọlọ́run, kọ̀rọ̀ wà burú jáì, à ń bẹ̀ kó só èmi àti ìbirú àdánwò bẹ̀ àti húrmọ̀tì wọn ni in tó kogbo náà nú o náà ni sha'airullah kí là ń pè ní sha'airullah sha'airu lúra ni singular ni sha'ira sha'ira o ní ẹyọkan sha'airu ni tọ́pọ̀ ikhtalafa ahlul ilmi ọ̀rọ̀ táwọn àfá àsọ́pọ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ó padà wá sórí kan ṣàáyìrò ọlọ́run àwọn apákanú àwọn mímọ̀ wọ́n ní òun ni fàrọ́ ìbù rẹ̀ wá àwàmírù fàrọ́ ìbù lọ wá àwàmírù gbogbo àti ẹ gbààwẹ̀ ẹ ṣe ájì ẹ dàbí pọ̀ ẹ ṣe dáadáa ẹ má parọ́ ẹ má jalè ẹ má pààyàn ẹ má dàlúrú. mo ní ṣàárò ọlọ́ni apákan àwọn mímọ̀ nínú ìsí ń jẹ́ ṣàárò ọlọ́run òun náà ni òmúrù díìnì yìí alẹ́ ìsìláàkì ẹ̀sìn gẹ́gẹ́ lórí bó ṣe wá pẹ́ka wọn gbogbo bí tó ní ọ̀pẹ̀ ká sí ó di díẹ̀ pátán ṣàáyírò ọlọ́ni àbọ̀ bẹ́ẹ̀ sí ní òrìnà lọ́wọ́ tí wọ́n bá pè nǹkan ní ṣẹ̀írọ̀ ìtumọ̀ ní àlàámà àmì tí wọ́n fi máa ń dá nǹkan máa àmì táà fi nǹkan kọ̀ọ̀kan ìrún ọlámì tí wọ́n ti ń fi àzánù ah, zúrù ti wọlé àzánù náà ṣe ìrọ̀ ló náà fún ìrún ìrún náà fún rẹ̀ ṣe ìrọ̀ fún ló náà so a jẹ́ wípé gbogbo tí ń jẹ́ sìn lódìdí ṣàáìrù ọlọ́ni àwọn ṣàáìrù ọ̀tọ̀wà pín mẹ́ta a ní àṣàáìrù alimakaniya a ní àṣàáyù azamaniya àti ní àṣàáyù ṣàáyù ṣàáyù azawatiya àwọn ìjọba dẹ́dàgbé tóbi tó wá fi àpẹẹrẹ rẹ̀ sí ara wọn àwọn èyí tó jẹ́ ti àsìkò òlákọ̀ọ́kọ́ mú الشعائر الزمانية الله سبحانه وتعالى يقول سورة التوبة إن عدة الشهور عند الله إثنى عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة الحرم ذلك الدين القيم وبعد ذلك يعني لا gbà في داتما ti dátánmà àtìlẹ̀ lọ́dọ̀ ọ̀run méjìlá náà ń sí ṣùgbọ́n ní oṣù méjèèjì láì mẹ́rin kan bẹ́ẹ̀bẹ̀ oṣù ọ̀wọ̀ ni wọ́n wọ́n kí wọ́n ní mẹ́rin ọ̀wọ̀ bóò láwà sí ma wọ́n wà jẹ́ àti sahih ìdàmà bukọ́rì min hadith ẹ sì wo àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin mẹ́ta ń bẹ̀ wọ́n tẹ̀lera wọn ẹyọ kan dájú mẹ́ta tó tẹ̀lera wọn oṣù ọlọ́run wọn ká wọn zulqaada zulhijja ilmuharram ẹyọ kan tó dájú ń kọ́ ọmọ wà láàrin jùmọ́dà àti ṣàbán ó ní oṣù kejìlá oṣù kọkànlá oṣù ojú ọ̀rọ̀ dúlẹ̀ hijjá oṣù kejìlá oṣù ojú ọ̀rọ̀ al-muharram oṣù àkọ́kọ́ nínú ọdún tuntun mi wọ́n tẹ̀lé ra 11 12 1 èyí tó wá dádúwẹ̀ yìí kí ni òun òun náà tàbá ti kó rọjá bùtà àbò ṣàbán oṣù kẹjọ àkó ṣàbán àbò sí ramadan oṣù kẹjọ ṣàwọ́lù oṣù kẹwàá ìlọ́la ramadan àti dùlùkọ́ádà dùlùkọ́ádà yìí òun ni oṣù kọkànlá ọba dọ́dà olóṣù ọ̀wọ̀ ní ìjí ọ̀wọ̀ wọn àgbọ̀dọ̀ jàmdẹ́ iji ọ̀wọ̀ ohun ó kó àwọn kan bẹ̀ tó jẹ́ wípé kò fi sáwọn àsìkò inú ẹ̀lẹ̀ hajji wa hajji àti gbogbo nǹkan tó kóónú ọwọ́ ọgbọ́dọ̀ wà fáwọn inú rẹ̀ ó ní aṣọ àwáyé bìlìṣíjà wá 1 to 10 bìlìṣíjà bákan náà Muharram wà ní rẹ̀ 1 2 3 ìjọ́ kẹwàá rẹ̀ ìlọ̀bà dẹ́gbà ó ní déètì ìjọ tí a pàtàkì àwọn rẹ̀ lórílẹ̀ táwọn Yẹ̀húdí ń dáhùn ìgbàwẹ̀ láti fi dúpẹ́ àbí ní gan mọ́ ní ànẹ́bì jù lọ kí wá ní ojúṣe èmi àtẹ̀yìn láwọn àsìkò ọlọ́ni ní ṣe ìsìláàmù ìsọ̀rọ̀ ẹnu iṣẹ́ ni o iṣẹ́ iṣẹ́ ọmọ júwe rẹ̀ ẹnu ó sì máa pè lódòdó olóǹgbọ́lọ́ǹgbọ́ tí mùsùlùmí ni wọ́n bí kọ̀dáun ọ̀kẹ̀rẹ̀ ẹ̀tí rẹ̀ bá mọ́ sọ̀rọ̀ ibi ó pèrò ní ìsìn wọ́n pèrò tó bá ti gbági ọ̀sálùwàlà gbogbo yòókù ọ̀dọ́lọ́n lọ́wà àmì ṣe ó ṣùgbọ́n yọ́rùn ọ̀dá ẹ̀já àmà ní ìsìn tí wọ́n ìrún tó ọkùnrin kọ̀dá àwọn èèyàn sára kó sáwàrá ẹwà wílá ìyàlá kọ̀dá ìsí ìṣòdí àti màbí tí ó ń tọ̀ wà bá náà kí wọ́n lójúṣe wa láwọn àsìkò yìí ojúṣe wa o náà ni tọba dídà sọ wípé dalek bá ṣe ń sọ̀rọ̀ ìfúnlẹ̀ ni ọmọ yìí wọ́n mọ̀ yóò ẹn tí bá máa gbé ǹtọ́lọ̀ ń gbé tóbi ọlọ́ni mo gbé àwọn ìṣẹ́ ìtóbi ẹn bá máa gbé ǹtọ́lọ̀ ń gbé tóbi á àpẹẹrẹ olùgbàgbó òdodo tó ìtọ́ni ẹn tó gbé ǹtọ́lọ̀ ń gbé tóbi ọwá wà a máa wọ́n sùn lápẹẹrẹ níbẹ̀ tí ẹ̀bá ti ń rétí yíò ìyàbá rí ah ẹnìkan sì jẹmí lówó bá kọlu ẹnìkan tí ń bà ẹ́pù ẹ jùlẹ̀ hijjá ni mo lè ẹ́pù ẹ sí o mùsùlùmí gidi ó ní ah ẹbá ń sì sùúrù ẹbá wọn fẹ́ ẹ́pù mi ẹjẹ́ á kú ní táìmù torí wípé inú oṣù ọ̀wọ̀ àwọn kan ní ẹwà o àwọn fẹ́ lọ gbagaraji o gbagaraji o àwọn òsì sádà mẹ́ o nígbòlẹ̀ á fi sí àwọn ní mọ̀árọ́mù ní o ó sọ wọ́n ní ọ̀dá bá pín pò kò ní kọ́ o wọn lọ gbà ní wọ́n tó fẹ́ nìkan wá àwọn tí wọ́n gba ilé bàbá wa a lọ kókùn wọn a lè gbọ́dà mọ́ wọ́n tẹ́lá ti mí wọ́n sí rárá wà lórí ẹ̀dàlù fún fáwọn èyí àwọn ìbẹ̀rù àti ọ̀wọ̀ fáwọn ààyè ọgbọ̀rọ̀mọ̀ wà lẹ́mẹ̀wá láàrin àtejù àti àárín àtejù lẹ́nì kábáníà aṣoṣú ọ̀wọ̀ mẹ́rin oṣù àlá tàbá ti mú jùlọkọ́dà báyìí ní bẹ̀rẹ̀ àwẹ̀ wọ́n bàtán jùlọ̀ṣíjà ìgbò náà tàn Muharram ìgbò náà tàn ìwà tí ìmọ̀ fi rọ́já bùlé wọ́n kí ló dé orípa ọlọ́run gbé nǹkan tóbi àwọn náà ọ̀bọ̀rọ̀ mọ́gbẹ̀ tóbi ó ti fi kéèyàn lọ jáwẹ̀ nínú èèwọ̀ náà ni kéèyàn gbàwẹ̀ náà níjọ ọdún tààzímù ṣúrùmẹ́tì láìní ní tọ́lọ̀ ń gbé tóbi ìgbé tóbi tó fún ọ̀sán Ramadan ẹ̀kẹnuró ìgbé tóbi tó fún ọjọ́ ọdún ẹ máa jẹun òdè ní nínú àwọn àsìkò yìí àtúnwáláwọn ààyè àtúní àṣàárù alìmàkàníyà àwọn tó jẹ́ pé ààyè ni lọ́ba àdẹ́dà olóògbé ọ̀wọ̀ fún wọn ọ̀wọ̀ ó gbé ọ̀wọ̀ fún wọn èmi ọ̀yẹ ìmánì mi ò ó gàrùkú ní owó ìmánì rẹ̀ bọ́ọ̀ la ṣe ń bá wọn kàtọ́lọ̀ ọba yẹn sọ́lú nínú rẹ̀ afáwa Zayd ibn Aslam wọ́n ní àwọn ṣàáyù alìmọ̀kàníyà kamúnbẹ̀ wọ́n ní alìkáàbàtul haram kàbá àtọ̀lọ́run pè ní ayé ọ̀wọ́n kàbá ilé ọlọ́run wà ní masjidul haram mọ́sálásí kàbá bẹ̀mẹ̀ náà wà ṣárùl haram àti àwọn oṣù ọ̀wọ̀ta àtàràyí náà wà ní masjidul haram àti masjidul haram Muzdalifa àwọn àyẹ̀wọ̀ yìí ó ń kálukú bò láti ń bá bẹ̀ ló láàrin aláṣẹ́jù àtàláṣẹ́ ètò ẹ̀sìn wa ẹ̀sìn ìmọ̀ni àpẹẹlẹ́ tọba dẹ́dà tó fúkà bá ọ̀pọ̀ tí ìrìnbá ti wọ́n mọ́sálásí ọba dẹ́dà ní ẹni tí ń gbé ìpayà àbọ̀ kọ́ bá ti wọbẹ̀ ẹ gbọ́dọ̀ dàkópayà rẹ̀ kìí ṣe pẹ́ ń bá ti wọbẹ̀ ó ti dẹni ìfọ̀kàbalẹ̀ tí ò lè jàmbá máa àwọn èèyàn yọ ó mẹ́yà lámbẹ́ o e, èsù tẹ̀lé níbẹ̀ ń jẹ àwọn èèyàn fọ́ gbóbe ń jẹ o tí ń bá lọ nínú ṣẹ̀rí islam sùúrù lè ní ó se tí èbòdì nígbàbá tó búrú láti lọ máa fàntà àyà tí ẹni ọba dára náà bẹ̀ torí pé ọlọ́run bó eléyìn ọ̀wà àsádọ̀ ọlọ́run ẹni dára ń tàtọ́ wá bẹ̀ ìṣẹ́kẹ́ náà ní bẹ̀lẹ́mì rẹ̀ sọ́lọ̀ ń ké fáwábẹ̀ ọlọ́run gbà sọ́dọ̀ nǹkan ìmọ̀ èèyàn wá dára náà bẹ̀ gẹ́gẹ́ wọ́n máa dákẹ̀rí àfọ́nbẹ̀ náà ni ọba yọ̀wó máyànlá tó wọ̀ kí ó gé lọ́wọ́ bẹ̀rẹ̀ wọ́n ti gé lọ́wọ́ wọ́n dá sẹ́rí àfún bẹ́ ṣùgbọ́n lẹ́ni ọlọ́nà ń gbé nǹkan ńlá ń kẹ́ àwọn èèyàn ti fàmí ìkọjá ayé rẹ̀ wọ́n ti fún wọ́wọ́ mi lẹ̀ kàbáyì kí ni àpẹẹrẹ tọ́lọ̀ ló ń gbé fún ká máa yípo rẹ̀ tàbí lẹ́rú ṣe àdúwà rọ́bà láti mẹ́ta dínlẹ̀ àpátánà tọ́wọ́rọ̀rùn kápọ̀ ẹjọ́ lásíwájú lè tí ọ̀rùn ká ṣe ìṣàrọ̀ sí ọtúnmọ̀ lọ. káàkì mọ̀káàbà dámọ̀ kó gírí rẹ̀ lé àṣejù ní òkú sínú ẹ̀ káàkì mú àtọkàn lọ láti lé àbíká lọ ràtẹ́ kámọ̀ fi yí kàbà kéyò kí fìlàbómi kọmọ̀ sínú kàbà fìlàyí dẹ́kùn níjọ tó ń bá kútẹ̀ bá ti di nǹkan ẹ̀ẹ́dẹ́ fóòn ẹ̀wà sí ń papọ̀ mẹ́sẹ̀ àti aṣọ wéhùn ẹlòmíì nítẹ̀ tó fi yíká bá kò síbi tí ọ̀nà tọ́bẹ̀ ìgbàgbé ìkẹun yọ ọ̀pá ogbòrò púpọ̀ lébi orí ibẹ̀ ló túkù tí ó ti máa kírun bọ́wà ń bí kan bọ́wà ń gbá bọ́wà láwo pàṣásọ bákan náà asárùlì káàbà òun ni aṣọ sí mẹ́ra kàbáhùn kéèyàn oṣù ma kò sí ní súnnà nẹ́bí àwọn ìjà lápòjà ìlú ìyà tẹ́tẹ́tẹ́ ìṣẹ́sí ìrọba àwọn àwọn tán wò pé ah, káwọn mọ́ fi lé iná àwọn ní oṣù mẹ́lẹ̀ pé ìpín nǹkan bá ti káwọn láàájú ẹ wá wo àwa mùsùlùmí lẹ́nu káàfi wípé àìmọ̀kan káàkiri gbogbo ayé ó sì sátẹ́ǹtì tí ọ̀pọ̀lọpọ̀ ọdún mùsùlùmí wá e máa rí wípé ọlọ́run kọ́lẹ̀ lómi ìwáwá ilé ìgbẹ̀gbẹ̀ lọ́wọ́wá kò sí lọ́kọ̀ọ́lẹ̀ mà pé ọlọ́run ló nílé ilé kò ní rẹ̀ abbas rọ̀bíyà lọ́wọ́ tẹ́rẹ̀ nàbọ̀ ó orígun tí hajjala aswadi ima la bá yípo lọ yóò la kò rí lá yóò sì ṣàrọ̀ àrúkùnrin yàmá ní òun náà ni orígbótá mọ́ mẹ́ sáàdìmọ̀ lọ dáadáa aswadi àrígbò ti fi lámọ̀ yóò fọ́ kàbáyé yọmọ̀ tí ọ bá rọrùn rúkùnrin ṣáà ní àwọn orígun méjì tó kù annabi ìfọwọ́kàn wọn kìí sí kìí sí wọn Muawiya bá ń kìí sí gbogbo orígun wà ti dórígun ilé tó kìí sí ilé sáré dórígun ilé tó kìí sí ilé sẹ́ẹ̀sì mọ̀ pé ọ̀rọ̀ rùn fún òun nítorí wípé pẹ́sẹ̀ntì ìyọ́wà àyọ́wà àwọn èèyàn òkun ní ọwọ̀ sẹ́ẹ̀mọ̀ pé gẹ́gẹ́ ọlọ́run parí èèmọ̀ rẹ̀ sínú Islamic olúwa máa jẹ́ aláàlékún ti dé ní harrods gbogbo tí ó ní ìlà ìfínú ẹ̀sìn pé kọ́ wá jẹ́ pé gbá ṣe yípo kàbá dẹ́gbẹ́ lórí ọgbọ̀n mọ́ máa láwọ́ dẹ̀ láṣíwájú wọ́n máa rùkú ọyọ́ mọ̀ rùkú bóòrè ìtẹ̀síkọ̀ gbogbo tó ọba yípo lẹ́ẹ̀mẹ́jì èdè ẹ̀lú gbogbo ọba ti ń débẹ̀ ọmọ àlá ó tún yẹ kó tó ọba tí ìrìlá ọgbọ̀rọ̀ tí ìbẹ̀rẹ̀ ṣáútù mi yípo mi ọlọ́run ní gba tọ̀wáfọ̀ àà wọn ọ̀rẹ́ wa tó báyìí àwọn èèyàn ṣe jù bẹ́ẹ̀ lọ nítorí wípé ọlọ́nkọ́ wá lọ ajẹ́là sọ́rù lọ́wọ́ wá wọ́n ti sọ fún kókó kò lé láwọn ẹjẹ̀gbé dàbá rẹ̀ pé tó bá fẹ́ gba stampo àṣẹ ọjọ́kì láòkúta ẹ̀kọ́ bá sàdúwà ẹ̀dá ní ọba tẹ́pẹ́ fún ẹ̀bájẹ̀ bẹ́ẹ̀ ọba rídà ti pa ní ètò ó ní èèyàn méjì mẹ́rin wá sí kàbá ẹni tó jẹ́ pé tó bá débẹ̀ ayé lọ́wọ́ béèrè kò sì ní ìrẹ̀kẹ́ tí ń bọ̀ àmúlọ́run ẹlòmí sí mẹ́ yóò bèèrè ayé yóò tó bèèrè àlìsì àmọ́ á ti fún méjèèjì àfún méjì ọwọ́ náà jẹmáà bẹ́ẹ̀ láti gbọ́ lè yé pé ọba adẹ́dà lónìí ilé ilé tó ní rẹ̀ wàhálà owó bẹ̀rẹ̀ kọ̀tọ́ rọ́bí àwọn ọlọ́gbẹ̀rẹ̀ rọ̀ kí ni sọ̀kọ́ hajjọ́lá aswad inni la'alamu annaka hajarun la tadur wa la tanfa laula anna sallallahu alaihi wasallam kan waya mi qabbalaka man qabbaltuk òkúta lásán ni ọrùn ó lè ṣe ní láǹfààní ó sì lè fara ní mí tí è bá ṣe pé mo rí pé ànẹ́bì ọkọ̀ ọ̀la onílé ìgbà ti láọ̀ àwọn nìyẹn àti ọdún dédé nù báyìí angájífù mi ń bẹ lápò ẹlòmíì kàbá ló fi nù ní tí mẹ́lẹ́mì ẹni pé lẹ́yìn ilé yóò rò pé ìgbà kan ó tù sí mímá bẹ́rẹ̀ kára ọmọkọ̀ ẹgbẹ́ ẹmọ́lọ́gbogbo ẹmọ́lọ́gbogbo ìsàrẹ́bọ̀ ọyọ ojú ní omi níbòrà ní ìdílé yìí ẹbá ilé nù lódìdí àìmá súnmọ́kàbà àìmá pọ́ ògì rẹ̀ ilé àìmá faránù ẹyí pòlọba dẹ́ta yìí kò ní ẹwà máa kí síkàbà wà máa mú ògiri gbogbo ń tàà lẹ́mọ̀ ìṣẹ́nú ẹ̀sìn tí kéfèrí ọmọ wá wó wà tí ó wà fọpọlọ rẹ̀ dájọ́ tí ó wà wọ́n ènìyàn kìí ṣe mẹ́sìn lọ́wà ògiri tí a jẹ́ tí ogun wọn lára yìí fún tẹ́ ń búgà náà jẹ́ ó sì rán àtẹ́lẹ̀ náà ara sọ̀pá kò sí mú ẹ̀sìn wàbẹ́ o bákan nínú àwọn ààyè mọ́sásán sàfẹ́lám ni tàbá débẹ̀ wọn ni kákíọ̀n Afẹ́ sálámà sàfẹ́lám kí ó sálámà àwọn kan mọ̀ wá bẹ̀rẹ̀ pé ń bó ní àwọn yàjẹ́ tó yàrá yàwó rẹ̀ sàfẹ́rẹ̀ náà yóò fẹ́ sí ma fọ́ ra ní ilé máa sọ̀kọ́ ẹ̀kọ́ máa fi rárá àgànà ẹ̀mí rẹ̀ ní wípé ìgànà jù gànà lọ ọ̀dà tó yẹ pé èèpẹ̀ tí wọ́n fi kọ́ yàrá ìyàwó rẹ̀ sàfẹ́rẹ̀ ní ní ìbẹ̀lá ilé ìmáwó onu náà ni ọ̀dà ọ̀dà dị ń gbọ́ yóò kàbà wá jà rẹ̀ lórí àwọn ìtọ́lọ̀ ọ̀rọ̀ wà tó sínkù ní ṣùgbọ́n bá dẹ́dà ìjọwà ni ìjọwà ọlọ́njọ́ nínú èta tí ọ kàbá tàbá fẹ́ kírùn kàbá iná ààyè àpẹẹlẹ̀ ni ṣe'íran ní ṣàìlá lìgbàríkà já mi hadith àbí àyíbìlá ń sọ̀rí ó ń sọlọ́ ni tẹ́ bá débi tẹ́ẹ̀kì gbẹ̀fẹ̀ abẹ́ ti fẹ́ tọ̀ ẹ gbọ́dọ̀ dojúkọ kíbúlà wà látẹ̀ẹ̀sẹ̀ dìró ha ẹ tún gbọ́dọ̀ pọ̀yìn sí ẹnì kánú wọn sì gbọ́dọ̀ dojúkọ kíbúlà walakin sharrifu aw gharribu ẹdójúkọ sharrifu àti gharribu ẹ̀sìlẹ̀ kọ̀yìn sí báà náà sì ní ọ̀yẹ̀ ká mọ̀ ọ̀kọ́ fún àwọn plọ́mà tí wọ́n bá ti fẹ́ máa bá lè rí ibi táàtì máa sí kòkò ẹ̀sìn lè wa báàtì máa kọ́ tọ́lẹ̀ ti wà nù àwọn kọ́kẹ́lẹ̀ tó bá ti lógiri ń kọ́ a rí fún àwọn mímà tí wọ́n bá ní tó gírí bá dí àwọ àti tó ń kọ́ rẹ̀ ṣùgbọ́n èyí tó tún le jù tó sì súnmọ́ lójú wọn àlàámẹ̀rì onípe kéyàn ọmọdẹ̀wò kọ́dà ọ̀jẹ́nu olé ṣẹ̀yìnrọ̀ yẹn ní ṣàárìlá mọ́wàá mọ́tẹ́lá sí mo jókòó gbogbo ọ̀nà ni ó bàdàrọ̀ mi kí n fi jókòó mọ́ wá rí wípé in tọ́ ẹ kí n se ni kí n nẹ́fẹ̀ẹ́ kíbùlá hadith yọ̀wà pé ẹgbẹ́ jókòó ṣùgbọ́n àwa mọ̀ ní pé ní òṣè sí wa ìkọsẹ̀ sí nǹkan tàà bá rí nǹkan tàà bẹ́ pọ́nlé àkà ìsẹ̀ mara kọ́lẹ̀lú sọ́sọ̀ sọ́lám tàbí bí bájọ́ tọ́lá ní àwọn èèyàn kìí mẹ́tẹ̀ yọ́ ka ẹsẹ̀ láti mọ́ fi yẹpẹrẹ ní tí ọba kẹ́gbù sọ́gẹ̀gẹ́ bí ẹsẹ̀ rẹ̀ wà káka ẹsẹ̀ ìmára lẹ́ni ẹni ó ní ìbẹ̀rù tí máa ń ráyẹ̀ ìjọ́kọ̀ nítòótọ́ ohun tí bá máa ń pọ̀ ní tèmi ọba pọ́nlé ìbẹ̀rù ní bẹ lára rẹ̀ o àwa ríyàn gbogbo àyè fún ọ̀rọ̀ lọ́rùn ẹsẹ̀ ń lórí o tí wọ́n rọ́sí ẹ̀mú ní o kò sí bí ó ṣe jókòó àti kọ́ nẹ́sẹ̀ sí kíbla ọwà nẹ́sẹ̀ àfáàkì náà wọlé mọ́sára fáàrùn tí a gbọ́bẹ̀ẹ́ tí ó nẹ́sẹ̀ náà kò rọrùn lọ́rùn báyìí kò sí máa ṣe mo dẹ̀ tún ẹsẹ̀ ìdẹ́tún lọ bá bẹ́rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ ó ń tọ̀ ní ọmọ tí ń sọ ẹni tí ń bú ẹni tí ó fẹ́ kò sí ọ̀nà mímọ̀ jù bá ń lọ wọ́n mẹ́ ah, jẹ́ alà nífún fi gbìmọ̀ pàtẹ́ ẹ̀sí ìmọ̀ kí ó wà láti lọ lé torí ẹ̀díẹ̀ wọ́n bí wà ṣókọ́ lọ́wọ́ wà níwọ̀n bẹ̀rẹ̀ ẹ̀ sọ́wọ́dún ibi ayá ẹ́ ti mọ̀rú àwọn ìdàbàn wà mọ́ yóò adùn ṣàáìrọ̀lọ́ fa iná àmì tẹ́kọ̀ọ́ ìpínlẹ̀ kéèyàn ọmọ fi àjò mọ́sálásí gbá bọ́ọ̀lù táà bá wòra wa lẹ́nì ẹ̀rì tí a ti fi ẹwàjú ọlọ́run ẹwò bá ti ń bẹ̀ sí ọ̀dáhùn ní àfá tí ń bá ní ti wá sí ẹ̀nú lára rẹ̀ ó kàlùkù ti ń gbọ́ náà sí ẹ̀nú lára rẹ̀ tí ó lọ wọn wá fún aṣọ kọjá ọkọ ọ̀ràn pé ó tù lè bó ṣe àríkọ́ jẹ́jà ààbò lọ́wọ́ àfọwọ́ báyìí kí tí mọ́mí rẹ̀ máa dà náà kọrùn mùsùlùmí sí ìrònà àjọ wọn pàdé mọ́sálásí ni ó ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب كما بابلو من مصالح من مصالح جابر èèyàn mẹ́rin léyà rẹ̀ ìlọ ọ̀fíkà oníkílódé olóhùn fẹ́ fún ọlọ́run lẹ́ran tọ́lá láàáfíà ní ohun sí ni mọ́ bọ́lá láti ọ̀fíkà àti kó ọ̀fíkà ẹ̀rẹ̀ tí èèyàn fẹ́ pàfọ́ bà dẹ́dà ọwọ́ máa fi fẹ́ràn wípé ṣẹ̀rí ìrọ̀yìn ò sí mẹ́ni rẹ̀ náà ọwọ́ pọ̀ àwọn ṣàwárí àdàwàtíyà irú rẹ̀ iná ni àwọn àgọ́ àwọn tó jẹ́ wípé abara ni wọ́n ṣùgbọ́n ọba dọ́dà ilọ́ fẹ́ gbà lọ́wọ́ wa pé ẹ fún mi ẹ̀rọ ẹlẹ́yà tí wọ́n láàrin rẹ̀ bí ẹ̀sẹ̀ pẹ̀lú ọdún tèmi ń tèmi kúrè nàìjà ti gbé mẹ́ta wíkì rẹ̀ nínú ilé àmọ̀ náà hàn ibi ó kúrẹ́ nìsẹ̀ náà ṣẹ̀yìnrọ̀ náà ó ń kálukú wa náà mọ bí ṣe máa máa létí ó ti kó mẹ́ta lọ́gbọ́ pé omi kan dànù níbi ilé àlùwàlà ẹwọ́ ebi kẹ́kọ́ mùsùlùmí wà sí ṣẹ́yìnrọ̀ ni ká dé mọ́sálásí ká gbójú sọ́kẹ́ẹ̀tì lójú méjì àbí abalójú mẹ́ta ní sáfẹ́ ṣáàjì ń bẹ̀ òjò lójú méjì lọ́kù síwára ọwà lọ wá igi ńlá kan wọ́n fòkúta gba mókè tí ó tí ó dọ́kẹ̀ ní àwọn ti dà báyìí tí ní ìdíjí dọ́rùn náà tí ní eyín òkú yẹn kẹ́yìn ọjà bí kí dìndà ọ́sọ̀ra rẹ̀ lẹ́nu mọ́sí káàbá ní gbogbo àjẹmọ́ ìgbogbo já ń sọ yìí tó bá jẹ́ pé bó ṣe ká ṣe gẹ́gẹ́ là ń ṣe àwa gẹran kan wọ́n balẹ̀ lórí ẹ̀sìn wa a sì gbà pé kò sí ń ta afẹ́gbà ọ̀dọ̀ bàdẹ́dà tí wọ́n máa bá ní dájọ́ tó gbòsì ṣàáyù ọ̀nà ó làwọn kẹta àkàlẹ́ yìí bó ṣe wá pọ̀ tó yìí o ń kálùkú ní ọwà ayẹrẹ ò pé bóòlù ń ṣe ṣẹ̀yìnrọ̀ ọlọ́run sọmù Ramadan Ramadan láti òkè rẹ̀ dé parí tó fẹ́ afá bàbá bó ṣe wá máa bínú tó ah, ti wà wọ́n mí ti nira wọn méjẹ̀ lára wọn káàkiri ọ̀dọ́ mùsùlùmí lọ́sọ̀ ìlú ìfì láìmọ̀yọ́ mẹ́tẹ́lájí ẹlòmí ọmọ agbóhùn òkè mẹ́tẹ́lájí ní ìgbà tó jẹ́ wípé èèyàn ń bẹ́ ń pàtí eléré wọ́n mọ̀ dẹ́rẹ̀ ní ìlàkẹ́ kó nítumọ̀ àìdáwọ̀ mẹ́jẹ̀ máa kó ní máa ẹwà máa wè mọ́ lọ bí bá ti wo kọ́ọ̀tù lọ́ọ̀kan báyìí ni ó ti pa fóònù ẹ̀ toró ti mẹ́ntí ẹmú lọ rìmáìdì nítorí ẹ̀ ṣe bọ́ bàdé dàbá wá ní ó ń sùúrù lòun oníkẹ̀ lòun sẹ́yìn lọ wá ní kí èèyàn ọgbà lẹ́tọ̀ orí ibú láti bẹ̀ ẹbẹ́ kẹ́yìn òfin kẹ́yìn kó ní òfin kún dáadáa tí wọ́n lọ́dọ̀ ara rẹ̀ kórìkì ọlọ́run ọba subhanahu wa ta'ala jẹmáà ẹ̀sìn kò ní nípa kò ní nítumọ̀ lẹ́mí ẹnìkan àti lẹ́mí gbogbo ẹ̀ ń bá ń pán ṣẹ̀rí ọlọ́run ṣàárì ọlọ́run bá lé ń kọjá lọ ọ rí ìjábù tí afẹ́fẹ́ ti gbé lulẹ̀ ọba sọ sórí wáyà padà yọ́ màá lọ orí àgbàlagbà tó jẹ́ afẹ́yìn ọlọ́run olùjẹ̀gbé ìfọ́ ọ̀rùn lọ́wọ́ ọwọ́n tí ó tó fi jẹ́ tó jẹun ah ẹ̀sìn ní o ẹgbẹ̀ pé tí ń bọ́ ẹ̀sìn lásọ tẹ́ ìwò yìí kíríkà rẹ̀ ìgbà tí nǹkan ẹbá ti ń wà lẹ́mì ìgbà ń lè yàn jẹ́ mùsùlùmí gidi ọkẹ̀rẹ̀ ìmọ̀ káwọn ṣùgbọ́n kí ní ìpùrà ní ìtì ọmọ káàrílé ọ̀tàbí méje tó rí ó sì kúlọ lé rẹ̀ ọba lọ gbẹ́rẹ̀ lè fi ó sì bùmọ́ bẹ́ ẹ̀rẹ̀kẹ́kẹ́ kọ́ran ẹ̀rẹ̀kẹ́ òsì bẹ́ ìbẹ̀rù ọlọ́ni máa mú ìyàn ọba gbàsọ́wọ́ so ọ̀nà jamaa gbogbo àtàmà ń travel èyàn wà gbàdú kọkọjá ṣèfèrí gbogbo ń kájúkú ní àjọ wà mẹ́ mọ́sáfù tún bẹnu báájì kọ̀sẹ̀ tí ẹ̀fẹ́ gbé fún owó náà tún bẹnu rẹ̀ kọta ló lè mú owó ẹ̀ tí ó yọ tí ó sọ a sọ tí àwọ̀ àpọ̀ nǹkan yẹlé mùsùlùmí wọ́n sì bá ọmọ yìí láàrin ìgbà kòrán sọ̀wọ́ tó fi ṣe tán ẹlùmí ìdá ẹlùmí ètò ẹ̀fẹ́ kí wọ́n mọ̀ ní mùsùlùmí tó wá ti bí àwọn àyíká ọlọ́mí dalek wà àwọn àtúmọ̀ yìí ọba adẹ́dàlẹ́ tí bá máa fi ibò ń lò àpẹẹrẹ pé ọ bẹ̀rù ọba adẹ́dàlẹ́ àwọn ìkan wá wà báwọn tí wọ́n bá ti rí nkẹ̀kẹ̀kẹ̀ tọ́jọ́ mẹ́tọ̀ náà wọ́n sọ kò ní bẹ̀rẹ̀ wọ́n sì máa gbárù wọn púpọ̀ láwọn mímọ̀ fi sọ wípé kèé sí mùsùlùmí gidi

ẹlòmí ìjáàbù obìnrin fóònù islam ẹlòmí ìrùgbọ̀n lè fóònù islam ń fi èèyàn sí ẹ̀yẹ náà nítorí pé ìmọ̀ pàwọn nǹkan ilé ìtúnlẹ̀ ní ìgbọ́lọ́gbọ́ lóòtítọ́ òdodo ṣùgbọ́n wọn àti sọ fún wa pé wàtàfíyà ó ní nǹkan yìí a gbọ́dọ̀ fún nǹkan ilé ọjà bọ́bà dẹ́dà ìfipọ̀lẹ̀ a ti gbọ́dọ̀ fa àpọ̀lẹ̀ rẹ̀ kẹ́yìn a wà ní ìwọ̀ntúnwọ̀nsí a ti gbọ́dọ̀ dá àdàdà abúgbẹ̀ sẹ́ẹ̀mọ̀ wípé ọba dẹ́dà pàájìlè àwàfẹ́ pàájìlè lọ́dọ̀ tiwa bíbí àlàkó sí díẹ̀ sẹ́ẹ̀tàdúwà mẹ́ta ni àlàjì àwọn ẹgbàtí ìkíta wà bá jáde látàdúwà mẹ́ta àdúwà oníjádúwà mẹ́ta bá a ṣe ń sọ̀rọ̀ ẹlòmí èkú ìwà ẹlẹ́gbìmọ̀ kankan wọ́n kéré oníhùn tí òun sóhìn ìgbàtẹ́ntì láti wọ̀ jímọ̀. akéjì ohun gbogbo ilé tí wọ́n sì ráyàn nínú ẹ̀sìn bákanáà kálọ mọ́kà mọ́kà èyí mọ́kà ti kà àṣẹ mọ́kà pé lẹ́bà tó sì ní kò sí ó ní àwọn èèyàn fi ń pàdé ṣẹ̀ríọ̀ náà ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب gbogbo ẹni tí bá máa ń gbé ẹni tó bá dẹ́dà gbé láńkẹ̀ ẹni tó bá dẹ́dà pẹ́lẹ́ tí bá máa ń pẹ́lẹ́ àpẹẹrẹ pé olùbẹ̀rù ọlọ́run tòótọ́ yúgọ́dì tí mú ọdá àdẹ́báyé ó sì dìde ẹgbú fi ẹ̀báyẹ̀ ọ̀sáré lọ gbómi in haven jẹ́ ìsọ́n tó pàá ṣe bọ́lá tí ń tó ń ṣe ẹgbú ah, òfin ló ti dàbẹ̀ ṣánàlá kí n táà ń gbìnà kẹ́rìmù tá a bá padà sí ìlú ṣe sí ìgbà lọ ìgbà ní ojú ọjọ́ rẹ̀ ìgbà lẹ̀ ní wọ́n kò ìgbà láàmà rí àrùn sí táwọn èèyàn bá ti wá rí símbú ẹ̀sìn ní ẹ̀yẹ bẹ̀rẹ̀ mo wù kọ fún àwọn èèyàn bímọ tí ò dúdú ọmọ ọdún mẹ́jọ lọ lọ́mọ obìnrin ọmọ èèyàn ọdún ìjọmọ ọkùnrin gan wọ́n dìbọ̀ máàlì sí lórí ẹjọ́ wípé tí a bá wọ́n ó lè fẹ́ ẹ̀sùn wọn bí ẹwà dákan kí lọ́wọ̀n níbi ìjáàbù tí wọ́n fi sírù ọmọ èjì lórí tí wọ́n ní owó ọ̀pá mùsùlùmí lè kọ̀kọ́ máa tún dìde ti pé yìí tí ẹ̀rọ wa mùsùlùmí iná ẹjá máa bára wa wí náà ẹmọ́jẹ̀jẹ́ tàwọn tí máa alábùsùlù nígbọ̀ ọ̀rọ̀ wà láìjá bùsẹ̀lẹ̀ ìyàwó kan bá dáhùn lọ́ba nítorí jí wọn akànfẹ́ lọ́rọ̀ wọn torí ọlọ́run ti mọ̀ sọ́dọ̀ ní ìsìn nígbà gíní wà ẹnu wọ́n sì hàn rẹ̀ jọ́nà lọ ń gbọ́dọ̀ dákọ̀ wọn kò sẹ́ni tí ó ti lo 20 years ní bági tí ó lè náà fúra wọn wọn jọ wá láti bági àtijọ́ rẹ̀ wọ́n ní ẹwò wà láàwọ̀ amùsùnmí gan pọ̀ bíjọba bá lè gbọ́ tẹnu mi ń bà sálàyé fún ẹ ànàbí ìkọ̀ ló mú wèwá ìrún ló mú wá ó sì nìta bá fẹ́ wá kírun ká borí ẹwù ìborí mi rè nínú sọ́ọ̀bù tí bá kí ní mọ́sáṣẹ́ ìsinmi màá mú ọmọ mùsùlùmí tó bá fẹ́ kàwé èèbò ní kọ́mọ̀ borí ó ti máa borí lọ kàwé torí kèé ṣe ìlànà ànábì nígbà mẹ́sàn-án bá nìtò ó ń kálukú ó mú wa àtùkù kọ́ ṣọ́ọ̀bù padà àwọn ọ̀nà bó ṣe yí wọn ma àti àti ẹ ń gbọ́rọ̀ nínú wọn ẹgbẹ̀rẹ́yìn lẹ́yìn àtàtún ya tútù ìyáwà kanáà nígbà jíwa ìkanáà ní ìrìnàdàpọ̀ àwọn náà kọ́sọ́mù lọ mọ́já mo sì ń sẹ́tàlàtú o táwọn àfáà sọ pé máa ń sẹ́tàlàtú ọlọ́run èdí ó kó sọ́wọ́ òní ìrádànwò òní ìbàdàn jẹ́ o mẹ́rin kan bá ní àà mú rẹ̀ iná ìṣẹ́ sẹ́tàlàtú sí iná ìṣẹ́ náà ó lè pítà tó wà nínú wọ́n mú nínú tó àtàlàtú àtàlàtú àtàlàtú àtàlàtú àtàlàtú ó sì dáyà lójú bẹ́ẹ̀ gbogbo gbogbo ṣe kọ́ mọ́ àṣàlátò àṣàlátò tó ń rí ìfa gbóṣe ẹ̀mẹ́wàá ló máa fà báwọn yóò ojúmọ́ mọ́ ìṣe é fà náà ọjà ìyẹn tó wá mú yóò ṣe yóò rí bẹ́ẹ̀ jama'a zalik ọba rígbà ti parí ọ̀fún wa wà mẹ́yìn azim ṣàáyìrọ̀lọ́ fa'ina hannun tẹ́kwà ìkúrò gbogbo ẹ̀ntẹ́ bá ti rí máa pán ìntọ́lọ ń pán lélé fa'ina ìkúrò àpẹẹrẹ ìbẹ̀rù ọlọ́mbẹ̀lá ó tún wá fèsì tàbá náà kan báyìí ní tú èfín ọ̀lá ẹ̀tẹ̀ bá tó fẹ́ kọ̀rẹ́kì ẹlòmí o ní ọ̀kọ̀ọ̀kọ́ gbójú ìjà wà ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب nǹkan ti bàjẹ́ lára mi fún ọlọ́run gbé kì ní ilẹ̀ láti mọ̀ sí ẹ̀gbámi ẹ̀nì kọ̀ọ̀kan wa kó náà mọ̀ ẹ̀gbámi inú ara rẹ̀ ẹ̀mí ara rẹ̀ kọ́ máa dára rẹ̀ ma ọlọ́mpe nǹkan lẹ́sìn èyàn sì fi ṣe èyàn jẹ́yàn èyàn pínlé èyàn ó sílé ìṣẹ́lẹ̀ fún nǹkan ṣayé wọ́n mọ̀ yóò ábí ṣe àìrọ̀ náà mẹkáníkì tí ó wọ̀ sọ̀ọ̀sẹ́ wá mọ́sálásí ìwọ nìkan wá gbáyé déyàn márùn-ún lápọ̀ ọ̀tún kò lè irú irú bí ayé wò nù àtàwọn elébùgbọ̀n náà wọ́n kọjá ìlú ọ̀tọ̀ kọ́kọ́ dé òsàfù wájú kọ́ wá dé kọ́ ọ̀sọ̀ òsàfù ẹlẹ́ẹ̀kẹ́ni torí pé ọ̀fẹ́ sáré fún ọ̀tọ̀ asọmúgbẹ̀ ọ̀dà kọ́ wẹ̀wẹ̀ jẹ̀mú lásìkò gbogbo àwọn ni pé òkú ilẹ̀ ìsìtí tó bí ọlọ́ntà fẹ́ lọ sìngàn lẹ́mì ìrún wọ́n ní kí ọmọ kí ọmọ ọlọ́dà ìdí ti ń kúnlé lọ́nà rẹ̀ lọ́wọ́pọ̀lọ́wọ́pọ̀lọ́ ṣíwọ́lá bẹ́ẹ̀ náà lọ sọ́kalẹ̀ ìsàrùwàlá náà nù isi bọ́ndì inbọ̀n makalasi ọba rírà sí sọ fún àti kúrò sí mẹ́ta fún ìgbà fún ìmúra dáadáa ti bá ń bọ̀ láti wá pẹ̀lú ìyọba àdídà àwọn nkẹ́ yìí wà tẹ́sítàbùn wà hàyínà àwọn òwú nǹkan sí kò ní mínì ọwọ́ àyíká lọ àrí kéèyàn fẹ́ bàbá níwájú dọ́kọ̀ ní ìsìn kí dọ́kọ̀ wá ní kó wọ́n sókòtò rẹ̀ wọ́n kọ́kọ́ kí òwú kan bọ omi wọ́n fi nà ìdí rẹ̀ bí nígbèrè afẹ́ gbàbẹ́ sí ó lé ní ìyẹn ìgbó mi ọwọ́ alágírí báwọn pẹ̀lú ààrẹ sí ṣe ń gbọ́bàá ní dr oki in tí àwọn èèyàn rẹ̀ complain fún wọn sọ kórí ẹ̀ lóyí ṣàfùmẹ̀yàtọ̀ gani olùbẹ̀rù ọlọ́run jẹmá ẹjá ṣọ́pù ìjànà mọ́sálásí inú mọ́sálásí náà látùn omi tí ó tẹ̀wà inú mọ́sálásí ní láti ṣe mí sin pé afẹ́gbàlì afẹ́gbàlì ó lẹ̀ afẹ́gbẹ̀rẹ̀ kan kó wà sásùn sáà mọ̀ túnmọ̀ bí a wà ẹn tó sì nílẹ̀ sọ́lùkùnmọ̀ lẹ́mẹ̀wàá

wọ́n a sọ púpọ̀ ẹ̀mẹ́jì fún ẹ̀yọ́ ẹnu ní òní mú kí ẹni súnmọ́gbà àwọn òní ẹ̀ àwọn ọmọ ìsáfù bẹ́rẹ̀ ìbámu ìdájú gẹ́rẹ̀ rà ibi ìmáàmù tí ń dó wájú gbẹ̀gẹ̀ ni ó ti kọ̀kọ́ bẹ́rẹ̀ tó ọyẹ́ bá mẹ́kúrú o ìjọ náà gbogbo ìyọ́dà ìlọ́fà tí àwọn àfáà tẹnu òfìkò ìmáàmù máa ń lè tẹ̀ jáde láyé ọgbà kéèyàn ọjọ́ ni wọ́n sáájú

èyí tó ń kálukú bá fẹ́ fi bọ́lọ̀ ń lò òun lọ́mà láàrin àtọ́lọ́ rẹ̀ ọba dẹ́dà dákùn nínú àti tí ọ́rà yìí dókò lẹ́nu wọn olójí àwọ̀ ọba dẹ́dà fi alọ́kàbalẹ̀ nínú ọ̀rọ̀ tí kò dá kí mùsùlùmí bá wọn sọ kọmọ wá bẹ̀lọ́ nǹkan wá sọ fọ́lọ̀ ń pé tó bá ti jẹ́sẹ̀ ní sásàforíjì ọ̀rọ̀kọ̀rọ̀ ní ọba dẹ́dà wà láàrin ọkàn ọba lẹ́lò ẹ̀ṣẹ̀ sí ní ibi gbá ní ní pé ẹ̀ṣẹ̀ ní ọba dẹ́dà dákùn dáwà padà sọ́dọ̀ rẹ̀ nígbà padà tí ó sì jẹ́ ìjọba olè túbá ní túbá tuntọ́ àwọn aráàlú náà jẹ́ alè túbá ní túbá tuntọ́ ẹ ń bá gba nàìjíríà ìwà àjẹ́ náà ah tuntọ́ lọ́wọ́ fún mọ̀ pọ̀ ọlọ́run dákọ̀ jẹ́ àgbà nàìjíríà ìwà àjẹ́ náà wọ́n rẹ̀ ní kàtí rẹ̀ láti la hawla wala ثم الذين كفروا بربهم يعملون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 قال الله سبحانه وتعالى ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب قال أهل العلم شعائر جم شعيرة والشعيرة في اللغة علامة قال بعض أهل العلم شعائر الله فرائده وأوامره وقال بعضهم بل أمور ديني على الإسلام أمة الإسلام نظرا للعلم إلى شعائر الله وقسموها فرض أقسام عندنا شعائر زمانية وعندنا شعائر مكانية وعندنا شعائر ذواتية وكل منها لا بد من تعظيمها وتفكيرها استشعارا بتعظيم الله سبحانه وتعالى لذلك أضاف الله سبحانه وتعالى هذه التقوى إلى القلوب لما جاء من حديث صلى الله عليه وسلم بأن في الجسد مضغة إذا طلعت صلى الجسد كله فإذا فسدت فسد الجسد كله ألا وإلى القلب فأضاف الله سبحانه وتعالى هذه التقوى إلى القلوب فقال ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب وقد أشار الله سبحانه وقد أشار صلى الله عليه وسلم إلى قدر هذا الرأس يوم يقول التقوى هنا التقوى هنا التقوى ها هنا فكل من يشعر بأنه يقل الله سبحانه وتعالى فلينظر إلى حاله ما شاء الله فكان يعظمها أو ينتقص حرمتها فضرب الله سبحانه وتعالى كثيرا ومن الأماكن المبجلة من قبل الله سبحانه وتعالى الله سبحانه وتعالى جعل بعض الأماكن مفضلة على بعضها من ذلك المسجد على المساجد الثلاثة المسجد الحرام والمسجد النبوي والمسجد الأقصى والكعبة كذلك وكذلك الطواف وكذلك سعي أعمال الحج والعمرة أمتنا فمن ذلك أن الله سبحانه وتعالى جعل عنده لما لما خلق السماوات والأرض جعل الشهور 12 شهرا وجعل منها أربعة حرما وقد شهر صلى من حديث أبي بكر والحديث مخرج في سنن البخاري أن صلى الله عليه وسلم قال منها ثلاثة متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب بين ماذا؟ جمادى وشعبا بارك الله ولكم في القرآن والسنة الله وإياكم بما فيه من الحكيم أقول ما تسمعون حتى في الله بما ولكم فاستغفروا إنه الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباده المصطفى إلى الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام عظموا شعائر الله فإن تعظيم شعائر الله من تقوى القلوب من هذه الشعائر الذواتية مثل الأضاحي والهدايا وكل من هذه الأشياء لا بد أن نحترمها لأننا نقدمها لرب العزة فمن كان يحترم هذه الأشياء وإن دل هذا لا شيء وإنما يدل على كونه تقيا لربه كونه مستحضرا حق الله ويقدر ربه حق قدره ويعلم الله سبحانه وتعالى حقه ويعلم لله فضلا مسيئة الأشياء فضله وعزته وكرمه كذلك المساجد تحترم والأشهر الحرم تحترم والعقائد تحترم والأضاحي تحترم والهدايا تحترم وكل ما والكبلة تحترم وكذلك المصاحف تحترم حتى الصوم وكما عظم الله الصوم بألا يفتر أحد منا وهو مقيم على الصيام نهار رمضان كذلك حرم علينا صيام يوم العيد فتعظيم يوم العيد عدم الصيام في ذلك اليوم فبهذا نقول من الذين أثنى الله تعالى عليه قوله ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب اللهم ربنا اجعلنا ممن يعظم شعائرك اللهم ربنا اجعلنا ممن يعظم شعائرك فإن تعظيم شرك شرك من تقوى القلوب نسألك السلامة من كل مكروه وسوء ونسألك أن تجعلنا يا ربنا من الذين يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر أعداءك يا الدين اللهم ربنا دمر أعداءك يا الدين اللهم ربنا كلنا معجنا ونصيرا اللهم ربنا تب علينا وتب على الدائمين اللهم اجعل هذا البلد امنا وردنا اليك ردا جميلا اللهم استر عوراتنا وعن روعاتنا اللهم استر عوراتنا وعن روعاتنا اللهم ربنا كلنا معجنا ونصيرا يا ارحم الراحمين عباد الله واعلم ان ربكم سبحانه وتعالى امركم بامر الملائكه في نفسه وصلنا للملائكه قال الله سبحانه وتعالى ان الله لا يقبل يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المخلوق القائم هي ثابتة من صلى عليه صلاة صلى الله عليه عشرة اللهم ربنا صل وسلم وبارك على النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا Thank you.